وإن شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أمة إيمان عليكم بتقوى الله في السر والعلن وعليكم بالتوحيد وعليكم بما يتعلق بالعقيدة كما بدأنا لكم في الخطبة الماضية المسألة المهمة وتعلق بما جاء عن الله عز وجل بما جاء رسوله صلى الله عليه وسلم مما يتعلق بأسمائه وصفاته وقد ذكرنا لكم أن الله سبحانه وتعالى قال في كتابه العزيز أعوذ بالله من الشيطان الرجيم ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون الآية وقد ذكرنا لكم عباد الله ما رأينا من حديث عبد الله بن مسعود كما أخرجه الإمام أحمد في المسند رحمه الله تعالى أن النبي صلى الله عليه وسلم علمنا دعاء من كثر همه ويدعو الله بهذا الدعاء إن شاء الله تعالى فرج الله همومه وهذا الحديث سقناها لكم لأن النبي صلى الله عليه وسلم توصل إلى ربه بأسمائه الحسنى وبصفاته العلى ومن ذلك دخلنا في مسألة أسماء الله الحسنى وصفاته العلى وذكرنا لكم ضوابط الذي ذكر العلماء في كتبهم رحمه الله تعالى ذكرنا لكم بأن أسماء الله وصفاته كلها توقيفية لا يدخل فيه العقول وكلها مترادفة متباينة وكلها يدل على ذات واحدة وهي الله وهو الله سبحانه وتعالى لكن مع ذلك فيه بعض النقاط الذي ذكره علماء فيه إن شاء الله تعالى اليوم ندخل الخطبة في ما يتعلق بأسماء الله الحسنى بصفات العلا وسنعطي إن شاء الله ببعض الأمثلة لعلنا نبدأ بقول الله عز وجل في سورة الإخلاص حيث ذهب أناس إلى النبي صلى الله عليه وسلم كما أخرجه الإمام الترمذي من حديث أبي بن كعب ومن حديث جابر بن عبد الله رضي الله تعالى عنهم وارضاهما أن أناس ذهبوا إلى النبي صلى الله عليه وسلم فقالوا يا رس يا محمد صف لنا ربك سبحان الله هذا سؤال يوجه إلى النبي صلى الله عليه وسلم أن يصف لهم ربها سبحانه وتعالى فأنزل الله هذه الصوره وقال أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فبين الله سبحانه وتعالى صفته في هذه الصورة ولذلك جاء من حديث أبي بن كعب بنفسه أيضا أن النبي صلى الله عليه وسلم قال بأن سورة الإخلاص تعدل ثلث القرآن كيف لا وقد تضمن القرآن ثلاث مسائل منها الأحكام ومنها القصص ومنها التوحيد وهذه الصورة تضمنت التوحيد خصوصا توحيد الأسماء والصفات ومما ذكر العلماء رحمهم الله تعالى في كتبهم من باب الأسماء والصفات ما رأينا في أعظم آية في القرآن على وهي آية الكرسي حيث وصف الله سبحانه وتعالى نفسه في هذه الآية وقال أعوذ بالله من الشيطان الرجيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه صلة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وخلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يود حفظهما وهو العلي العظيم الآية في هذه الآية وصف الله سبحانه وتعالى بصفات ذاتية وبصفات فعلية وبصفات سلبية كما سنبين كل هذا إن شاء الله في ترجمة هذه الخطبة واعلموا عباد الله أن رسول الله صلى الله عليه وسلم قد وصف لكم قد وصف لكم الله سبحانه وتعالى من كثير من أحاديث الصحاح عنه منها ما رأينا من حديث أبو هريرة رضي الله عنه وارضاه في الصحيحين حيث قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الأخير فقال من يدعوني فأستجيب له من يسألني فأوتيه من يستغفرني فأنشر له الحديث واعلموا عباد الله أن من صفات ربكم عز وجل أنه كان يضحك وكان يفرح وكان يعد من الأشياء منها ما رأينا من حديث أنس بن مالك ما أخرج البخاري مسلم صحيحيهما أن النبي صلى الله عليه وسلم قال لله أشد فرحا من أحدكم في توبة عبده لا أحد الحديث وكذلك رأينا حديثا ذكر العلماء قصة وحشي وقصة حمزة رضي الله عنه وارضاه أن النبي صلى الله عليه وسلم قال يضحك الله لرجلين يقتل أحدهما الآخر وكلاهما يدخل الجنة وبين العلماء رحمه الله تعالى أن هذه القضية قضية الوحشي الذي قتل حمزة في جنة أحد وكذلك أسلم الوحشي بعد وفاة حمزة و توفي الوحشي مسلما وهذا شهادة له بأنه إن شاء الله تعالى سيكون مع حمزة في جنة الفردوس وكذلك عباد الله إذا أن الله سبحانه وتعالى وصف نفسه بأنه له يد وله عين وله وجه وله رجل وله قدم كذلك رأينا من حديث لما ذكر النبي صلى الله عليه وسلم أن الله سبحانه وتعالى في يوم القيامة تلقى يلقى الناس في جهنم وتقول هل هل فوضع رب العزة سبحانه وتعالى رجله على النار في رواية وضع رب العزة قدمه على النار فينزوي بعضها بعضا وتقول قط قط اللهم صل وبارك على النبي وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا أبنى فلان رد سؤال مسلم أقرأ عليكم كاتب فان نبوة محمد صلى الله عليه وسلم ونقول أن سألكم كاتب فان نبينا àti àwọn ará ilé ẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí bá ń tọ ojú ọ̀nà wọn tí ó fi dídá kẹyàmọ́ ẹ̀yẹ ọlọ́run bá tòótọ́ àwọn síra wa létí ìpayà ọlọ́run bá wà lálẹ́ ní kọ́rọ̀ wà sí wa àti pé tí ní gbogbo wa òun náà ní ìpayà rẹ̀ gẹ́lẹ́ bí ànábì báyìí lọ́nà ṣẹ̀ríà ànábì sàlàyé ẹ̀sìn fún wa gbogbo tí yóò oríire bá ọ̀nà kẹyàmọ́ tí a rí ayé rọrùn gbé ànábì sàlàyé ẹ̀ fún wa gbogbo tí yóò sọ̀rọ̀ ní lórí ibú níwájú Allah subhanahu wa ta'ala láyé bí àti ní ọ̀la kẹyàmọ́ ànábì kìlọ̀ fún wa hatta taraka ummatahu ala nahjatin bayda tó jẹ́ gbàgbé sàlàn ọlọ́run òní kẹ́lẹ̀ ọgbọ́n lẹ́nu àfihàn sálá àgbàtọ̀ tó fi ẹ̀sìn tó tó kílẹ̀ àti gbogbo wa ọmọ sọ yí pé àlèyàwó àtúbàtò lákòókò ìrìnàkùn ilé tó sì rí ọjọ́ hajj arafa tí ànábì tó jẹ́ hajj ọ̀dọ́sọ tó sì tó sì ká ayé rẹ̀ ọlọ́run bá ń sọ yí pé àlèyàwó lẹ́nu ìbáyìí àtúbàtò lákòókò ìrìnàkùn mo ti parí ẹ̀sìn fún yín tó jẹ́ kó ń nígbà tó sábẹ́ àwọn sàhábà yìí pé hanbalat ẹ̀yin sàhábà alamí rí èrò pọ̀ ìlú pátó mẹ́kà ìrọ̀rọ̀pọ̀ ìtẹ́wọ́ sáájú pẹ̀lú mi alamítí mò ń rí ni pé ó lè mo lè mẹ́dìí ẹ̀mí mo lè mú wàá sí hajj mi fún yẹn tí fi ń parọ́ ní àdíjì jábìrì yìí pé fúnrọ̀ á ní ìmọ̀ràn síkàpọ̀ àbíbí ni ẹwù dáadáa mọ́ sẹ́sẹ́ o hajj tí mo ń ṣe ẹwù dáadáa o ó lè dẹ̀ mí ìkẹ́ mọ́ bàmí láàrin mi àbí wàá mi àwọn sàábà rẹ̀ yìí pé halbalat tí ẹ má ti ẹ̀bí pé ṣe mo jíṣẹ́ pé kí lẹ́ẹ̀ máa sọ wọ́n pé àmì ìsàlámù ó ti jíṣẹ́ pé à ń jẹ́rìí pé oníṣẹ́ ọlọ́run bá wá ń sáré látọ̀kẹ́ sọ́mọ́ yìí pé àlìyáwó bẹ́ẹ̀ jẹ́rìí bẹ́ẹ̀ jẹ́rìí lẹ́yìn níbi àbí báyìí sì dé àkìmọ́ntù Islam mo ti pé fún yín wá àti mo tún àlékún ní ẹ̀rọ ti kódà gbogbo tí ń jẹ́dàrà fún ọgbẹ́ sí fún ilórí ọ̀rọ̀ sí òtùparí Islam àdínà Islam ni mo ti yọ́ ní sọ́lọ́dí ẹ̀sìn lẹ́sìn lẹ́fì pàdé ìdára àwọn àfáà ní anábì sallallahu alaihi wasallam kò fi wálẹ̀ àkókò jẹ́ kó fi alẹ́ rí dáadáa yìí ló fi jẹ́ pé kò sí àlámọ́rí kan sí ìgbà abẹ́ mẹ́rinba lọ́rọ̀ ẹ̀sìn sí ànábì ọ̀sọ́ ló fi jẹ́ pé kò sí ààyè fún làákàyè wa <clears throat> láti máa dá sí ọ̀rọ̀ ẹ̀sìn ó ní ẹ̀fọ̀rọ̀ ilé o tí mo láre ní fún ni làákàyè náà lè dá sí àásọ̀kọ́ rárá o kò sí nǹkan tí ànábì sọ́lá tí ó sàlàyé fún wa àti wá bá ọ̀rọ̀ bọ̀ nípa àwọn sáyìn tó ṣe kókó nínú ọ̀rọ̀ àkídà mùsùlùmí wípé àníṣẹ́ tẹ́ẹ̀mọ́ fẹ́ dé mùsùlùmí tòótọ́ àfi kéèyàn gbọ́ àwọn tí àwọn sàlàyé tí àwọn afáà sàlàyé fún wa kó yé kó gbọ́ àti bọ́ sínú àdíf Abdul Mas'ud ìlóṣùwà débi tá a wáyé kí ni sọ fún wa yí pé ńgbàtà sàlàyé ọ̀rọ̀ wípé kò sẹ́ni kan kejì nínú ayé tí ó ní bára rẹ̀ mú òfòrò òṣèlúwẹ̀ ẹ̀wọ́n dáma ṣùgbọ́n tá a bá ti ń bára wa mẹ́ ọyọ ká ọlọ́run ra kọ́fà wáyọ kò sẹ́ni tó lè máa bákan náà àwọn nínú àwọn tí ẹ̀rọ fún wa tó jẹ́ rẹ̀ láàjù nínú àwọn tí ẹ̀rọ fún wa yé pé láàbù sàṣeyọrí táàbù ìlànà wà láà ọ̀gá nínú ìtaari òun náà ní àdébàdé mọ̀sáwòdù tánàbí ti kọ́ wa láàdúrà àti àmà ṣe tí ó yẹ wá kó òun fìtínà àwọn ní kí ẹ̀fúsà gẹ̀ẹ́gẹ́ kí ló forí àdúrà yìí sọ àríwí pé àmì ìlàfíwá bọ́ọ̀lù fún pàtàkì wípé kí ni àwọn àgbèrè tó yẹ ká gbóyé nípa àwọn orúkọ ọlọ́run àti àwọn òyìn ọlọ́run bá owó ní mẹ́mẹ́ òun sí mẹ́ a ti sàlàyé wípé Allah subhanahu wa ta'ala sábà àsìmá ọlọ́run bá sọ ọ̀rọ̀ ẹ̀ láwọn wà ọwọ́ ọlọ́run bá sọ ó sì ròyìn ìdókálùkù jẹ́ nínú ayé wọ́sẹ̀kẹ́ ni ó sọ wá bẹ́ẹ̀ ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala sábà nafsa fúnra ọlọ́run sọ̀rọ̀ ìlókọ̀ bákẹ̀rẹ̀ òun ló sì ròyìn ara rẹ̀ pé bóun ti ríre ìlọ́fọ̀ tí àwọn àfáàbí sọ yí pé fàdídálíkà láàrùdú lálẹ́ alìsúnnàtí wal jama'a amma wasafa Allahu bihi nafsa torí ẹ̀ làwọn àfáàbí sọ yí pé gbogbo ẹgbẹ́ jónísúnnà tó sì jẹ́ mùsùlùmí dáadáa kò ní ìròyìn ẹgbẹ́ tó fẹ́ gbé wọn bí ìròyìn ọlọ́run torí pé wọ́n mú ìpé ọlọ́run ló sọra rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ ara rẹ̀ bẹ́ẹ̀ wọ́n mú ìpé kìí ṣe pé nìkan ló sọ ọlọ́run bẹ́ẹ̀ kápá ọgbà ilé títẹ́ wá sọ pé yóò wà dà ní aláwọ̀ ló sọra rẹ̀ bẹ́ẹ̀ wọ́n wà á làm bìnà sí i òun ló sì nímọ̀ pa ara rẹ̀ jùlọ wà á làm bẹ̀rẹ̀ rẹ̀ òun ló tún nímọ̀ nípa tó yàtọ̀ sí òun gẹ ọmọ ó sì fúnra rẹ̀ ní àwọn ìròyìn kan a ṣàlàyé wípé àwọn kókó mẹ́wàá kan bẹ̀ta gbọ́dọ̀ gbòye ká tó máa sọ nípa okọ̀ ọlọ́run àti ìròyìn eléyìí kó tó bá tọ́lọ́ jẹjẹ ṣàlàyé rẹ̀ ibi aráfẹ́ lónìí ni wípé Allah subhanahu wa ta'ala ó ròyìn ara rẹ̀ bóò ni àwọn tí ọlọ́run bá fi ròyìn ara rẹ̀ ọ̀nà orí ń gbà wá àkọ́kọ́ kò sí ọ̀nà ẹ̀kẹta lè gbàgbọ́ orúkọ ọlọ́run àti tó ju aw wasafa bihi rasuluhu sallallahu alaihi wa sallam àbí kó jẹ́ pé mẹ́sánà ló ṣe kí ni o ilé òfin nǹkan ìròyìn ọlọ́run bá subhanahu wa ta'ala torí pé àdìnàbí òun ló tún mọ̀ nípa ọlọ́run bá ju ẹnikẹ́ni lọ lẹ́yìn Allah subhanahu wa ta'ala àwọn afọ àwa ni Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ ó ara rẹ̀ ní ti kíkún fún ọjọ́ al-Qur'an al ẹni nínú ọ̀gá abita torí ròyìn ọlọ́run ọba táàtì rí àwọn ọkọ̀ àti àwọn òròyìn rẹ̀ òun náà ni Suratul Ikhlas tí gbogbo wájọ mọ̀

gbogbo eléyìí ìmẹ́nà alukur'an ìpín kan ẹlẹ́ẹ̀kejì òun náà ni alqasas àwọn ẹ̀tàn onírẹ̀tọ́ náà máa sọ fún alukur'an ìta musa ibrahim ìta yusuf ìta isa gbogbo ọ̀tọ̀ tó jẹ́ pé yọ́ máa jẹ́ ẹ̀kọ́ fún wa láti lọ́nà ọba sì dáadáa ọlọ́run ọba sọ fún wa ó di nǹkan ẹlẹ́ẹ̀kejì náà alukur'an ẹlẹ́ẹ̀kẹta òun náà ni al-aqidatu wa tawhid òun náà ni àwọn tó ní ṣe pẹ̀lú bá ṣe mọ ọlọ́run ọba lọ́kàn ìdá àti mọ́nà lọ́kọ̀ soso àwọn arígbé súra kẹ́mẹ́lẹ́ Al-Qur'an gbogbo tọ́lọ́wọ́ bá sọ pátá nínú súra ìpátá ó mú ìdá kẹ́nu mẹ́ta òun náà dà tọ̀hìd ó mú ọ̀rọ̀ ìgbàgbọ́ ní ọlọ́run ló fi jẹ́ yí pé àdébí sọ yí pé Suratul Ikhlas táàdì ìfúnnufẹ́ Al-Qur'an súra Qul huwallahu ahad òun sí ọlọ́run ni ó ṣe lè dé ìdá kẹ́nu mẹ́ta Al-Qur'an ìtí àdébí sọ nu ọ̀sọ̀ yìí pé mẹ́ta rẹ̀ tábàkà yọ mọ̀ jẹ́ ra kùránì kan fún in tí ikimo lọ́sà sọ pé kúrò ọ̀láwọ̀ sí lè dé ìdákanná mẹ́ta kùrán ah, ìtumọ̀ ẹ̀ ni wípé tẹ́ ẹ bá gbogbo tí kùránì kó nú ìtumọ̀ mẹ́ta ní bí a sì rí pé sọ́tìlẹ̀ kíláàsì ó kó ìtumọ̀ kẹ́ nínú mẹ́ta alábìjáde àwọn òpin sọ́tìlẹ̀ kíláàsì gẹ́gẹ́ kí ló fi bá ń tí wọ́n ní àwọn kan rọ́sàlám jọkà wọ́n ní yá Rasulullah ìwọ́n sí ọlọ́run ọba ọlọ́ba nàbí ọ̀pẹ̀sẹ̀ wá sí fún anẹ́nu nǹkan àkọ́tẹ́ káàkọ́ mọ̀ nǹkan mọ́ ọlọ́run ọba wọ́n ní sí fúlànà rabbak ànàbí ròyìn ọlọ́run ọba rẹ̀ fún wa jí á dá ọlọ́run ọba rẹ̀ fún torí wípé nǹkan àkọ́kọ́ tó yẹ máa sọ́jọ́ ní wípé gẹ́gẹ́ bí mo máa sọ̀rọ̀ àdìyẹ sọ wípé nǹkan àkọ́kọ́ tó jẹ́ dandan fún wa òun ni káàkọ́ tí gbogbo táǹsà yìí bá ń kírun òun lè má ń dàtọ̀ bí ń dáwẹ̀ ọlọ́run lè mọ́gbà nítorí pé nǹkan àkọ́ ni pé kéèyàn ọdẹ ìdẹ́yẹ̀ fẹ́ sí mọ̀ wọ́n ti wà ní sàárò yẹn ọlọ́run bá fún wa ànábì wa adákẹ́ sallallahu alaihi wasallam ànábì ń retí èsì látọ̀dọ̀ ọlọ́run bá tí ó ní èsì tí ó ń dáhùn ìbéèrè wọn fa anzalallahu hadhihi as-sura ọlọ́run bá sọ sọ́dà kalẹ̀ yìí pé kúl iná fi bí kúl tó mẹ́ mẹ́ẹ̀ sọ fún Allahu samad sọ fún ẹgbẹ́ báyìí asọ́mọdù ni ọba tó dádúró fúnra rẹ̀ alùkọ́ ìlú mi náfṣe ọba tó tí ò farati kankan tí gbogbo ayé sì farati lam yalid wa lam yulad sọ fún wọn wípé ọlọ́wọ́ bá tí mò ń sọ fún yín kékeré fún walam yakun lahu kufuwan ahad kò sí ìbàdọ́gba tẹ́lẹ̀ fi dọ́gba pẹ̀lú Allah subhanahu wa ta'ala sura yìí Allah subhanahu wa ta'ala fúnra ara ara rẹ̀ ó fi ròyìn ara rẹ̀ ajẹ́ ìpítà bá wo suratul ikhlas dáadáa àárín gbogbo gbogbo tó lọ́rọ̀ bá sọ mẹ́ àmọ́ rí pé bí mbẹ́dẹ̀ ní Allah àti ìpátì lam yalid wa lam yulad àdúgbélé ìkílọ́ jẹ́ ìròyìn fún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wa lam yakun lahu kufuwan ahad àwọn àfáà ní àkọ́kọ́ ẹ̀rẹ̀ ní táà fún mọ̀ pé wọ́n máa ní pé ìmọ̀ ní ọlọ́run bá jẹ́ as-samad gbọ́dọ̀ sí mọ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ ọlọ́run bá jẹ́ allah gbọ́dọ̀ sí mọ̀ ọlọ́run bá ti lẹ́rìí ó ti kó nú ẹni tó ń tàkọ́ wọ́lá Allah ó ti kó nú ẹni tí ń parọ́ mọ́ Allah subhanahu wa ta'ala tó jẹ́ pé ẹ̀sẹ̀ tó ga kódà kókè náà ló mẹ̀sọ̀ yìí pé ó ju ẹbọ lọ kéèyàn pe ọlọ́run bá subhanahu wa ta'ala ló kọ tí ò sí ẹ̀rí náà Al-Qur'an tó ọlọ́run bá subhanahu wa ló kọ tí ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ gbọ́dọ̀ bá ń jẹ́ bẹ́ẹ̀ ìtẹ́ni ṣe ó ní agbára torí pé èèyàn ti parọ́ mọ́ Allah subhanahu wa ta'ala wa an taqulu ala Allahi ma la ta'lamun al-aya àwọn afọ́ ni sàtórí àyà mi táàtò ti rí ìròyìn ọlọ́run àti okọ rẹ̀ wọ́n níbẹ̀ nípa tó súnmọ́ jíjẹ́ òun náà ni áàzọ́mù àyà fi kìtàbí làzọ̀jẹ́lì òun náà ni àyà tó tóbi jù nínú Al-Qur'an Al-Karim tí a ti rí ìròyìn ọlọ́run ọba mẹ́ àwọn afọ́ àti kẹta fi pé sórọ̀ àyà yìí ní áàzọ́mù àyà wọ́n ní kéyì fàdà lẹ́ anna hadi àyà torí pé àyà kí ló ṣe òtàdánmẹ́rẹ́t sifatul azọ̀jẹ́lì ó kó àwọn ìròyìn ọlọ́run subhanahu wa ta'ala oko onú ni kursi alukursi yìí ńlá kursi yìí àga ni na ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú aya yìí téèyàn bá ti lè tú sí àga ti kursi tụrụ aya ti àwọn àfáà níbi ayé ìlágbára dé torí pé tó kó ní ọkọ̀ náà àtòròyìn rẹ̀ ni ló fi jẹ́ pé mọ̀nkọ́rọ̀ àádìí àyà fún ilẹ̀ ìlàtì gbogbo ẹnikẹ́ni tọ́ba lọ ka àyà ìlóru ìjọkẹ̀ alẹ́ ìjọkẹ̀ ilẹ̀ sùn tọ́ba ka àyà lábìyà zọ̀rọ̀ àlẹ́ ìlọ́lọ́ ìhà àfihàn wọn lẹ́bi ọ̀pọ̀lọpọ̀ ṣìntàn hàtà yusuf àmì sàm ní gbogbo ẹnikẹ́ni tọ́ba ka ó ń ṣe ọlọ́run bá ní ọlọ́run ní yẹ́kùn ní pèlè tí ọmọ sọ ẹ̀ kódà ọmọ ogun ẹ wọn nílé súnmọ́ tí ilẹ̀ òfin máa ń jọ náà ìbẹ́ àwọn wípé ọjọ́ a ti kú òmí kó tó báyìí pèsè gbogbo ń ọlọ́run àti ìròyìn rẹ̀ bí ọlọ́run ọ̀nà ó sì máa là fún fẹ̀pẹ́ tó sọ alẹ́ bí kó tó báyìí àwọn sí yìí náà ń bọ̀ jẹ́ pé tó kó nìyẹn téèyàn bá ti wá kí wá ní túnmọ̀ àyà ọlọ́ni Allahu la ilaha illa hu ọlọ́ni ọba aláàyè àti ìfipájú ìsinmi ọ̀pọ̀lọ́ ọba mọ̀ pé aláàlọ́ la ilaha illa hu kò sí ẹni tẹ́lẹ̀ mọ́ jọ́sìn fún lòdò àfọwọ́ ọlọ́run wà náà alhayyu alqayyum ọba yìí náà ni alhayyu ọba alàyè tó jẹ́ hayatu kamila bẹ́ẹ̀ ẹni kó o sílálẹ́ onímọ̀wọ̀dúnmọ́ ìsẹ̀mí táwà lónìí ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ìsẹ̀mí tí ẹ̀ ìsẹ̀mí tó pé ní ìlà fi sọ yí pé inú kúrò tó kọjá dòdò yí pé gbogbo débà pé ìròyìn ọlọ́run ọba kọjọ́ tí tàwọn ẹ̀dá ó kọ́ lè papọ̀ ìtìfọ́kù fil ismi ó kọ́ lè papọ̀ ọ̀sọ̀ wípé ẹni tí ń jó kọ́ papọ̀ yóò yẹ nísìn ẹnìkan jẹ́ Abdullahi ń tagbó ẹnìkan jẹ́ abdullahi nke ìtìfáàkù bẹ̀rẹ̀ nke nìyẹn ó pàṣẹ kí ni o àti ìtìfáàkù bẹ̀rẹ̀ ismi ó kọ́ papọ̀ nìyẹn ṣùgbọ́n láyé dúró àlà fún musamman kò túmọ̀ sí pé àwọn tí ń ṣe kí ni o ó lè bẹ̀rẹ̀ náà àwọn ìròyìn bá ń òkà kí ló wa gẹ́gẹ́ mùsùlùmí dàpàrà ìròyìn o ó kọ́ ṣe kí ni o ó kọ́ papọ̀ ni bó ti rí ọ̀dọ́ra dókítọ̀ ni Allah subhanahu wa ta'ala ní alhayyul qayyum nínú ẹni pé alhayat à ń sẹ́mi ọlọ́mọ ń sẹ́mi ṣùgbẹ́sẹ̀ mi tọ́lọ́ ọwọ́ àkọ́mọ́ tiwa ìsẹ̀mí tiwa yóò lókun Allah subhanahu wa ta'ala kò ní bẹ̀rẹ̀ débi ó sèké ni yóò ní òkun alqayyum ọlọ́run ní òun ọlọ́mọ subhanahu wa dádúró fúnra òun dídádúró yìí òun ò bùkátà sẹ́ni dídádúró yìí gbogbo ayé pátá ló wà sí Allah subhanahu wa ta'ala hatta al-kuffar kódà kèfèrí ọlọ́run bá wá bẹ̀rẹ̀ sífà àsàlùdíyà àwọn ìròyìn kẹ́bẹ̀ẹ́ tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó mú kú òkú rẹ̀ bó ìrìn báyìí yóò máa di ẹ̀sẹ̀ kéèyàn wà lọ́pọ̀ òròyìn lé ọlọ́run bala ọlọ́dẹ láta àkúrò sínẹ̀tún wà láàánú tẹ bá fẹ́ mọ bó ọlọ́run ṣe pé tó àti bísẹ̀mí òun ṣe jẹ́ ìsẹ̀mí tó pé àti dídádú òun tó sọ̀rọ̀ àti kẹ̀kẹ́ látà fúnwò sẹ́nẹ̀tọ̀n ọlọ́run ní òògbé kèèrà òun lọ ọ̀sọ̀pọ̀ òun ètò òbí nìkan tó bá ní òun ètò òbí ọ̀rọ̀ kan òògbé ìrà òun lọ ìyún tún lábára ju kéèyàn tó òbí lọ ọmọ ènìyàn ó lè ti ṣe sí látàárọ fún jẹrìnà tó gbé ìṣẹ́jú mẹ́wàá díẹ̀ kí n tó mẹ́kọ̀ọ́ nínú ìṣẹ́ bí tọ́ bọ́ máa ṣe ìlẹ́nu ọ̀hún tó mo sì mí díẹ̀ jẹ́ tó gbé ìṣẹ́jú mẹ́wàá

àwọn ìròyìn Allah subhanahu wa ta'ala ń gbé kò fún ààrẹ yìí pé tí máa ń pé èèyàn tó gbé òsìnú rẹ̀ ọlọ́run obìnrin àyàn lọ òsìnú rẹ̀ ọlọ́run bá subhanahu wa èèyàn sùn ọlọ́run ọlọ́run bá ní láwọn gbogbo tí ń bẹ ń pátá àti ilẹ̀ tó ọlọ́run àwọn fọwọ́ níbi torí pé nínú ìròyìn tí máa bí oorun ti máa bí ògbè olùgíní àtàrù oníkọ́lẹ́yìn bó wọ́n lè sọ fún ikọ́ lọ́pàá subhanahu wa ara ọdá sọ́nà àtẹ ọdá lẹ́tàn lọ sinmi sọ́rẹ̀ ni kéré mọ́nà sáwọ́ mi lọ́wọ́ àmọ́sọ̀rọ̀ kéré ọ̀hún torí rẹ̀ ni òbí lọ rẹ̀ ni yóò sùn sì sùn ilé ọmọ tó fi sọ wípé láwù máa fi sàmù wọ́n tó pọ̀ fi àrùn ẹgbẹ́ bí ọdún ọlọ́pàá pàṣẹ rí ẹtú wò wípé tóun bá ń sún àbó ohun tó gbè bóò ní sẹ́mà àti lóṣè mẹ́rin tó dẹ́pọ̀ ní lóṣè máa ń dà lẹ́dí ṣàwọ̀ ẹ̀ ń dàwọ̀ ilẹ̀ àbẹ̀ ẹ̀dínẹ̀ ọlọ́pàá bá ní inú ròyìn jẹ́ ẹgbẹ́rọ̀mọ̀ nípa òun ọlọ́pàá bá ní wípé kò sí ẹnì kẹ́kẹ́ tó ní kápá ó sì pẹ́ ẹnì kẹ́kẹ́ lọ́dọ̀ wasa kursiyyuhu as-samawati wal ard ya Allah Allah ni te ba be mo bon Ọlọ́run ṣe tóbi tó kursiyyuhu Ọlọ́run bá ofe ó bo sama atile aji so ko le máa sí àga a sọ pé èèwọ̀ ni kéèyàn ó tú kùrùsíyù bí ayà ìsádà kọ́ wá sọ pé àga Ọlọ́run bá wọ́n afọ́bẹ̀ ibn abbas radiyallahu anhu warda ó ní alkùrsí jù ó ní tẹ́lẹ̀ sọ pé kùrsí jù ọlọ́run ọba in tí wọ́n túmọ̀ sí náà ni mawdi'u qadamayhi subhanahu wa ta'ala ó náà ni ààyè ibi tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó gbé gìgísẹ̀ rẹ̀ sí ọ̀rọ̀ ìlágbára díẹ̀ ààyè ibi tó wọ́n ṣe kí ni o tó gbé gìgísẹ̀ rẹ̀ lórí ó ní kùrsí jù fi haqqi wa jalla ọlọ́run wá ní kakọ́kọ́lá bẹ́ẹ̀ pé àyè bẹ́ẹ̀ lọ́gbẹ̀ẹ́ gíṣẹ́ ṣe é gbogbo yóò yọ ajá wọ́n gbọ́dọ̀ gíṣẹ́ àbọ̀ ọlọ́run ní wọ́sẹ̀ yóò sàmà wá tún àrùt ọlọ́run ní yóò wọ́n ọba ibi òkú gíṣẹ́ ẹ̀hún sí ọwọ́ afẹ́ bó ó bèrè wá bèrè yìí pé ilé ẹ̀rí gíṣẹ́ bó kí ni tó kú ẹ̀ làbìsọ yìí pé ìròyìn láàbùdọ̀dọ̀kọ̀ ọ̀kọ́ ẹ̀ kò sí láàká ìtò lè gbé tán àfikọ́ sáàmù gbàbí ọlọ́run ti sọ pàdàbí sọ sallallahu alaihi wasallam tó ní lẹ́gbẹ́ àríwá wáyé pé yá àti shaitan ila ahadikum ó sọ́rọ́ ní sọ àmọ́ báyẹ̀ pàṣẹ sọ yọ àmọ́ báyẹ̀ èsù yóò mọ̀ wá báyé pé wọ́n lọ́nà orí báyìí oníbẹ̀ wọ́n lọ́nà orí báyìí oníbẹ̀ wọ́n yóò mọ̀ ti àwọn òròyìn yẹn sí yẹn tí yóò fi wá fẹ́ mọ̀ ti fi òròyìn sọ yẹn ah, ẹ̀dùn ní káwàá ẹ̀kọ́ gbé lóra akáyì mọ̀ wípé ẹlẹ́rùn ọba àìsàn sí ó bẹ̀rẹ̀ sọ́nà àti kí wọ́n ló kù èso ọ̀nà ti sí náà àníbì wá jẹ́ òjì ìwọ̀ pé tó bá ti kọ́kọ́ fúnlẹ̀ mọ́ wípé ni kò sí tí ó ṣe nínú ọ̀rọ̀ ọlọ́run àti ìròyìn rẹ̀ máa ń fọlọ́hùn bí ìnáfsà bá ti rò fi ròyìn ara rẹ̀ sọ máa jẹ́ ó pèrà rẹ̀ bẹ́ẹ̀ tó ló yẹra rẹ̀ bẹ́ẹ̀ ó ní fasama anúmọ̀tọ́ an ìní yẹrí ẹ̀wò mọ gbọ́ mo gbà náà wọ́n máa jẹ́ Rasulullahi sallallahu alaihi wasallam fi asma'ihi wa sifatihi nítorí wọ́n ti sọ pé ọlọ́run bá ń jẹ́ bẹ́ẹ̀ àbí ọlọ́run bá rí báyìí Shafi'i ní ìní yírí ẹ̀wò òmìnirò ha kàmì ẹ̀jẹ̀ àti ìmọ̀ ẹ̀sọ́ ìmọ̀ ẹgbọ́yé gẹ́gẹ́ náà ti sọ́nù eléyìí lẹ́gbẹ̀ẹ́ ibi ò mẹ́rin gbèsè àwọn sí tẹ́pùrọ̀jú tó bí òun ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala tó ní kẹ́ẹ̀sìn ó fẹ́ ó gbó sánà ó gbòlẹ̀ wà láyà òdó hifdhuhuma wa huwa al-'aliyyul 'azim ọlọ́ọ̀bà ní sánà àtìlẹ̀ bó ṣe wá tóbi tó lójú rí kò ní ọlọ́ọ̀bà láti sọ kò ní ọlọ́ọ̀bà láti yẹjú àlàmọ́rin tí ń ṣẹlẹ̀ ní sánà

nínú ẹ̀ ẹjá mú tó tètè sùwà sítòsí nípa àyàtà àtútẹ́ òun náà ni hadith ti a rí pé anábì sallallahu alaihi wasallam ó tó bá ti lẹ́nu kìyàmá yúlùkọ́ náà sì fi jahannam wọ́n máa kó àwọn èèyàn sínú wọn wọ́n máa kó àwọn èèyàn ní pákìpákì níjọ níjọ wọ́n máa dà wọn lọ́nà lẹ́kọ̀ọ́ wọ́n mọ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n tẹ̀ kó lọ alimi mazid tí wọ́n ti wá ń náà ogún yẹn ẹgbẹ̀rún millions wọ́n bẹ́ẹ̀ iná yóò mọ̀ wá pariwo fún ọlọ́run ọba yìí pé halimin mazid ọlọ́run pọ́ sí pé ó wá ìwé ètò sẹ́fẹ́tùkù máa kún wọn o nítorí pé àdéhùn bẹ̀rẹ̀ àrùn wọn àti Allah subhanahu wa ta'ala pé ọlọ́run ní àdéhùn ní wípé òun ó jẹ́ kí iná fọ́fọ́ iná mọ̀ wá bẹ̀rẹ̀ àlékún gbogbo ọlọ́run ó ní báyìí ni iná mọ̀ pariwo hátà yàtọ̀ àrọ́pùdà ìzàtí líjìláhù títí tí ọlọ́run subhanahu wa ta'ala tí ó fi gbé ẹsẹ̀ rẹ̀ ọwà lórí jìlù mẹ́ ẹsẹ̀ tọ́lọ́run fi gbé ẹsẹ̀ rẹ̀ ní orí ilé nínú ẹgbẹ̀rẹ́ mi ó ní hátà yàtọ̀ àrọ́pùdà ìzàtí ọdẹ́mọ̀hú tí tọ́lọ́run subhanahu wa ta'ala fi gbé gìgísẹ̀ rẹ̀ lórí pẹ̀lú àdíṣì méjèèjì ìkẹ́lẹ̀ tó ń parí nínú àyàtì méjèèjì tó wá lórí ẹ̀ a sì bá ti wí pé ọlọ́run ọba ní ẹsẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala onígidìsẹ́ ìbò lọ́wọ́ méjìdìsẹ́ rẹ̀ lórí wọ́sà àkùnsí yòó sábà wà jọ àrùn èèyàn ò wà gbó yín náà tó wọ́n wò pé ọlọ́run ti ń bẹ̀rẹ̀ náà kọ́bọ̀dọ̀ wà nínú akáyọ̀ rẹ̀ ilé mi lẹ́gbẹ̀ẹ́ kọ́ tí ẹ tọ́lọ́n bá ti gbégbèsè lórí iná yìí apá kan nínú iná yóò lọ pàdé apá kejì ẹnu rẹ̀ yóò kóra wọn tẹ́ kò fẹ́ kú náà yóò wà kárakù ẹnu rẹ̀ yóò pàpọ̀ sójú kan yóò yìí lórí iná fatakul kọtun kọtun ayé hasbi hasbi yóò lọ ojú tó báyìí o oúnjẹ akúndẹ́nu báyìí Allah subhanahu wa ta'ala olùdọ́ra wa bákan nínú tẹ́ ká tó gbọ́yé òun náà nígbà níbi sallallahu alaihi wasallam ó jẹ́ pé wà pé Allah subhanahu wa ta'ala yafrah ọlọ́run ọba máa dùnnú subhanahu wa ta'ala ṣùgbọ́n ìdùnnú ọlọ́run ọba subhanahu wa ta'ala pèsè bí tèmi àti ẹ̀wọ̀ in tó ń dùn káńkọ́ ti bí ìgbé bí ẹ̀ bá bímọ eré yọdún àbí ọlọ́run ìbímọ ẹgbẹ́ náà tẹ́yẹ tó bá bímọ eré yọdún tẹ́yẹ bá ní kọ́ńtàkì gbà eré yọdún Allah subhanahu wa ta'ala yafrah bóòlù àti mẹ́rẹ́ afọ́wọ́n ẹni sì bímọ àrẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀dọ́ ó ní àdúgbò sáwọn sọ́wọ́n yìí pé lillahi ashaddu farhan ó ní ọlọ́run bá inú rẹ̀ a máa dùrò pọ̀ fi ìtọ́wò bàtà abdihi nígbà tí ẹrú rẹ̀ bá dẹ́ ẹsẹ̀ rẹ̀ ọsẹ̀ kan sí kejì ọwọ́ ńlọ àforíjì lọ́dọ̀ ọlọ́run bá pé ó mọ̀ sí láàrin ọmọ àforíjì rẹ̀ inú ọlọ́run wà máa dùn sí ẹnu ẹrú àdébí inú ọlọ́run dùn ju ẹni tí sọ nǹkan ẹ̀gbọ́n rẹ̀ nù arìnrìnàjò torí oúnjẹ mímú rẹ̀ padà lórí ìrìn àjò tó ti rògbó ti tán tó padà wárí kọ́sẹ́kù nínú rí ó ṣe dùn tó yẹ ànábì ní inú ọlọ́run bó dùn inú ọlọ́run àmọ́ ẹ̀bùn sí ẹrú tí bá tọrọ àforíjì ìbẹ̀ ẹ̀sẹ̀ rẹ̀ a sì bá tún fà bákan náà ní tó yẹ nípa Allah subhanahu wa ta'ala òun náà ní wípé Allahu azza wa jalla yadhak ọlọ́run àmọ́ rẹ́rìn òjò mọ́ subhanahu wa ta'ala nínú ìròyìn ọlọ́run tàbọ̀rọ̀ ọlọ́run àmọ́ sẹ́kẹ̀ẹ́ àbàrẹ́ rẹ̀ ṣùgbọ́n àti ní abúlé lẹ́yìn sàkàbí ti lè ṣe ẹ̀rí ọlọ́run ti bí tèmi àti ẹ o bóò la sọ̀rọ̀ ọlọ́mọ rẹ́rìn anábì sallallahu alaihi wasallam ọ sọ ìmọ̀ ọ̀rọ̀ kan fún wa ó ní yẹ́dì hapun lọ́hùn lẹ́rọ̀ jù lẹ́yìn anábì ní ọlọ́mọ rẹ́rìn sórí àlámọ́rí àwọn èèyàn méjì kan yaqtulu ahaduhum al-akhar wa kilahuma yadkhulu al-janna anábì lọpa keji, kejì àwọn méjèèjì sí parapara wọn láti jẹ̀pẹ́ ẹni àkọ́kọ́ olọ́pàá ẹni ẹ̀kejì rẹ̀ ṣùgbọ́n nínú ìmọ̀ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala àwọn méjì bá tó dọ̀rí wọ́n á dún lọ pàdé lóbo iná gbàgbé náà àníbí ni ọlọ́ọ̀bà subhanahu wa ọ̀rẹ́rìn lérí eléyìí ó ní àwọn díẹ̀ díẹ̀ nínú àwọn nínú àánú rẹ̀ ó ní sàlàyé الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإنه رأس كل أمر وقد أمركم رسوله صلى الله عليه وسلم بذلك في كثير من أحاديث الصحاح واعلم عباد الله ان الله سبحانه وتعالى وصف نفسه بان له وجه ولذلك جاء في كتابه العزيز قوله, قوله أعوذ بالله من الشيطان الرجيم كل شيء هالك ويبقى وجه ربك ذو الجلال والإكرام الآية واعلم عباد الله أن رسول الله صلى الله عليه وسلم قص لنا قصة الوحش وكذلك ذكره العلماء رحمه الله تعالى في قصة حمزة في قتله في قصة أحد وكذلك علام عباد الله أن رسول الله صلى الله عليه وسلم وصف الله عز وجل بأنه ينزل إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الأخير كما ثبت ذلك من حديث أبي في الصحيحين نسأل الله سبحانه وتعالى أن يوفقنا وأن يفقهنا في الدين وأن من الذين يستمعون القول فيتبعون أحسنه وقال فلان ده سؤال مسلم أترى لكم كذب فعل النبي صلى الله عليه وآله وسلم أتى وعلى أتى وصحابه nígbà mú sí àlámọ̀rí tí a ń bá bọ̀ asàlàyé pé ọlọ́run bá subhanahu wa ta'ala máa rẹ́rìn a ní ń fi àlámọ̀rí àwọn èèyàn méjì kan rẹ́rìn àwọn afọ àkúngbà tí wọ́n gbọ́ hadithi wọ́n sáré lọ rèé wò pé kí lálẹ́ ti jọ agbo ìdígbọ́yé nípa pé ọlọ́run bá ń rẹ́rìn sórí àwọn àwọn èèyàn méjì wọ́n mú ìtàn wá nípa arákùnrin tata ń pè ní àlùwàṣíyù wàṣíyù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹfẹ́ wá ṣéyù ńlọpa lójú ogun hamza sì rè ànábì nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ sallallahu alaihi wasallam ọdún láàánú wá ṣéyù olùlọ́pàá gbẹ̀mí hamza lójú ogun kọ́kọ̀jù pẹ̀lú ọ̀rọ̀ tọ́pọ̀ ṣùgbọ́n nínú bẹ́rẹ̀ àtọ́lọ́mọba hamza kú bá wọn náà aljanna láti hamza kú ànábì sọ pé gbogbo ẹnu ọgbọ̀n wúrù tó kú ṣẹ̀yìn nínú wọn wà aljanna wá sí náà títí táwọn ọlọ́run padà lóòrùn náà gbà tó fi wá di pé ànábì náà tí ìpapòdà tí wáṣíyù náà fi gbà sílámù padà ẹni ọpa Hamza ọ̀nà àbájú mùsùlùmí ilà fi ń sọ wípé ilẹ̀kùn túbá òun ti mẹ́nì kankan o kò sẹ́ni àwọn ọlọ́run lè segin ní o tí ò lè padà lè bá ẹni títí sílára ni kó dúró dédé kó sì mọ̀ ẹgbẹ́ náà àtúbọ̀tán rí wáṣí padà ní wàṣíìrì náà wà rè ọba bakri ṣèjọba nígbà tá bakri ṣe fìlàfà rẹ̀ nígbà tí wọ́n lọ rẹ̀ ja ogun tó di pé àwọn mùnàfíkì bẹ̀rẹ̀ àwọn àríyàn zakama àníṣẹ́gbámá wáṣí ló tún padà abákan ní wáṣí ní ló tún padà pa Musailima al-Kadhdhab ọkùnrin tí ń pẹ̀rẹ̀ ní àdìdàbí ọlọ́mọba ọwọ́ wáṣí lẹ́gbẹ̀ẹ́ tó ti gbé bọ́ inú ẹ̀ wá ń dùn wípé nígbà mọ̀ ń bẹ ní ipò kèfèrè pọ́pẹ́ nílé tó jẹ́ dáadáa fi nífẹ̀ẹ́ sí jù bá mo tún bá mo wá ti di mùsùlùmí lónìí mo tún bá nàbí ìpàdé tó jẹ́ wípé ń bá ànàbí ìlọ́kìtì ìpàdébà rẹ̀ inú ọlọ́run ó dùn sí lórí lẹ́yìn náà òun náà padà ìsìlámù ànàbí àwọn àfáà ní pé àti wáṣí ni àti hamza ni wọ́n tọ́ sí o wọ́n jọ bọ́ sí inú àlùjánnà kọ́nà àwọn mọ̀ ní wípé subhanahu wa ta'ala tí n bá ní ojú nìsín n sọ pé ẹyin jú wájú ni èbò ń pè ní fèsì ṣùgbọ́n wájú tọ́lọ́mọ subhanahu wa ta'ala sí tiwa o nínú Qur'an ọlọ́mọ bá ní gbogbo kullu shay'in halikun kò sí nǹkan tí ó ní ọ ṣùgbọ́n tí ó máa ṣẹ́kù náà wájú ó náà wájú ọlọ́mọ subhanahu wa ta'ala bákan náà ọmọ ń sábà ọlọ́mọ subhanahu wa ta'ala pẹ̀lú gbẹ́nà pé sẹ́kọ̀mísà máa ń ròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú wípé yẹ́dùn rọ́bùnà subhanahu wa ta'ala ànábì ni ọlọ́run ọba ìmọ̀ ń sọ̀kalẹ̀ ní gbogbo òru níta àṣà ìṣẹ̀lẹ̀ ìdárígbé nù ọlọ́run ọba máa ń sọ̀kalẹ̀ ní gbogbo tà ń ọlọ́run ọba subhanahu wa ta'ala ìmọ̀ ń wá láti ààyè rẹ̀ subhanahu wa ta'ala ọlọ́run ọba sọ yí pé ìjà tó fẹ́ sàdúrà lásìkò nígbà wo ni nínú ìfòsòtò láìlà àhẹ́ẹ̀ àmẹ́bìnrin tó bá ti ń sẹ́kù ìdá kẹta òru tó gbẹ̀yìn nítòsí àfẹ̀mọ̀júmọ̀ lẹ́fẹ́ mọ́ ọlọ́wọ́ wà sí sọ́mà ayé yá mọ̀ sọ ipò mẹ́yẹ̀ dọ̀rún ni ta ló fẹ́ sàdúrà báyìí o fa àfàdíbìlà kí n dáná mẹ́yẹ̀ alìní tàbí tó bèèrè lọ́wọ́ mẹ́yẹ̀ fa ọ̀tíyà kí n fún ní tó bẹ́ bèèrè o mẹ́yẹ̀ stagfiru ni fa àkùfìlà ta ló fẹ́ tọrọ àforíjì rẹ̀ tó ti sẹ̀kásíkejì o kí n foríjì ṣùgbọ́n kọ́nà kí ni a ti sùn fọfá àbíbẹ̀ sábà sọ fún ayé pé ọlọ́run wá sọ́mà ayé gbogbo dá wá sọ ìpátá ọlọ́run wá sọ́mà ayé mọ́ bẹ̀rẹ̀ bó bihi wajibun ká gbà pé bọ́lọ̀mọ̀ bá ti rínú ọ̀rẹ́ àyà ni bó o ló ṣe ń làákà ìwò lè gbé wàsùwàlù kéèyàn máa wá bèrè pé irọ́ ẹsẹ̀ nílẹ̀ káwọ́ lẹ́bí ẹsẹ̀ ayé bọ́lá máa ṣe wọ́n sọ́nà ayé fún wa ní o ẹsẹ̀ ayé bọ́lá ń ṣe sí bá fún wa ní o kéèyàn máa bèrè báwọn èèyàn ń lo okun ẹbọ nìyẹn o ló fi jẹ́ wípé tí kó túbà fẹ́ mú gan nìyẹn wípé tá a bá ti ń gbọ́ ọkọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala tá à ń gbọ́ ìròyìn ọlọ́mọba subhanahu wa ta'ala nǹkan méjì láàmú ẹsẹ̀ gbèjú lórí ẹ̀ àkọ́kọ́ kárí wípé àkọ́kọ́ lọ dá sí ẹ̀ẹ̀kejì ni pé kárí wípé wọ́n ṣe sọ́yẹ̀ níwọ̀n bá pé ọlọ́run wí ànábì wí náà káàkiri àgbẹ̀ bó ṣe rí náà nù mọ́ bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ wá rí ẹ ṣàlàyé fún wa dáadáa ẹ̀rẹ́ lọ́kọ̀ọ́bá ní ọwọ́ pọ̀lọ́ wọn lọ́kọ̀ọ́bá ṣe wá rí síbi tí wọn náà mọ béèrè gbà pé wọn lọ́kọ̀ọ́bá subhanahu wa ta'ala bó ṣe rí nìyẹn inshallah ta'ala húnà nàkì wọn inshallah fi khutbati تحب وترضى اللهم اجعلنا من اوليائك المخلصين المخلصين اللهم بيض وجوهنا كما تبيض وجوه اوليائك وانصر وجوهنا يا ربنا وانصر وجوه اعدائنا اللهم ربنا اكفنا جميع مرارك عن حرامك واجعل بفضلك عما سواك اللهم ارزقنا جميعا يا رزاق انت رزاق ذو القوه المتين ارزقنا رزقا واسعا طيبا حلالا مباركا من الحساب اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم ارزقنا في رزق الاحزاب العذاب ولا حول ولا قوه الا بالله واعلم عباد الله ان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 الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح